إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواتئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله استاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تدوه شيئا والله على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان أردا قريبا وسفرا قاصدا لاتبعوكم ولكن بودت عليكم الشقة وسيالقون بالله لو استطعنا لخرجنا معكم يلقون أنفسهم والله يعلم إنهم لكاذبون أفالله أن كلمة ذنت لهم لا يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستاذنك الذين يؤمنون بالله واليوم الآخر لا يستاذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بآثهم فثبتهم فثبتهم وقيل اقعدوا مع القائدين الحمد لله رب العالمين إلهي لك الأمد الذي أنت أهله إلهي لك الحمد الذي أنت أهله aláàní àmì àọláìtọ̀bọ̀ tó la àhàlà. Wà ń zidi tún takusira tàzidi ní tàfàdùlà. Wà ń zidi tún takusira tàzidi ní tàfàdùlà. Ka àníyàbí. Takusiri ní àbí takisiri àti tàòjì bólé pàdé. ọlọ́wọ́ a dúpẹ́ fún ọ. ìláyé ìlákàlà àmúdùnlẹ̀bí àǹtà àlò ó. bó o ṣe tọ́pẹ́ sínú àlá ṣe ń dọ́pẹ́ fún ọ mélòó la fẹ́ dú nínú ọpẹ́. ìláyé ìlákàlà àmúdùnlẹ̀bí àǹtà àlò ó. ìjókòó àlùbáríkà wa tá à ń jó láti bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn. tá ń pàdé nídìí láàyè yìí ṣé ńlá fẹ́ dùn ní tá a lè dùn tán. ìyáhí lákàlà àbúrò àti àtàlù aláníyàmí máa kún la rẹ̀ pọ̀ táwa gan sì mọ̀ pé ọ̀pọ̀ ẹ̀ la tọ́ sí ìtọ́ra àdá ń wà. àánú rẹ̀ lọ́kàn fi ń bà ní fi ń bà ní ìgbé. àlá ní àmì máa fún tùkà tó là ọjọ́ òní ní kọ́ bá wa láyé ọlọ́wọ́ àdúpẹ́ fún wáyé sí títù tẹkùn sí ra tàzídì ní ìdáfàdùlà. كأني به تكثير أستوجب الفضل كأني به تكثير أستوجب الفضل Ọlọ́run adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ látara àánú rẹ lórí wa. Alhamdulillah. Àwa àlékún ìkẹ́ àtọ̀là bá síwájú ẹ̀dá. Sallallahu alayhi wa sallam. Salla alayka Allahu ya khairal wara. Ma hada mujtaqun ila ma siwaka. وعلى الصحابة كالكرام جميعهم والتابعين وكل من والاك ọlọ́wọ́ àdúgbò fún ọ látara àdẹ̀rà rẹ ìfẹ́ ọlọ́run ọba ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá ẹ̀yin àsálátù wa a kí àwọn tó níṣẹ́ tí wọ́n ṣe láfikù wọn àjẹtán mẹ́wọ́n bá jẹ́ tán ni táǹṣe ya àlè ṣe. wọn àfi pamọ́ kí wọ́n máa fá wọ́n máa fáyà òkè wọ́n máa tọ́ka sí tìsàlẹ̀. wọn àṣẹ bẹ́ẹ̀ fún wa wọ́n sì payá ẹ̀kọ́ ìmà wọ́n fọn ká abẹ́lọ́hún fún àlùfáà wa ọlọ́run bá nílé kò kẹ́ wọn. lákò àforíjì wọn. ibi tá a ti sinmi ibi ọlọ́run bá ní adúró sí lónìí náà ni ìsinmi wa tọdún yìí ọba náà la wá bẹ̀ ibi tá a bá wá sinmi sí lọ́dún yìí má jẹ́ kó jẹ́ àsínmá. àmín. àwa tí a dádúró síbẹ̀ náà ni ọjà tún fárẹ̀. àwa tá a bá gbọ́ débẹ̀ òun ni ká tún gbọ́ síwájú. ọlọ́run mọ́sálá yìí ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́ni látàǹsùrù. ìlà tàǹsùrù bàbádìnà sọ̀rọ̀ wù. bàbá wù yín bàbá wù yín ẹrù jíṣẹ́ mi ṣe ẹ tẹ̀lé lógún. ìlà tàǹsùrù. bàbá ti wù yín ẹ jókòó kalẹ̀ ẹ má lọ. bàbádìnà sọ̀rọ̀ ńlọ́ọ̀hù. ọba rẹ̀ gán ti ràn sí. ìsì. Àkìrájà wúlẹ̀bí nà káfàrú. Bá a bá pè yín sógun àfipá yín lé ní. níjọ́ tẹ̀ ẹ̀ sí ń bẹ̀ táwọn fẹ́ bàjà. Tọ́ jáde kó lọ sẹ́yìn lè bá wa ní. méjì lọ nínú kòtò ra ni. méjì náà ni. sọ òkè. Tí wọ́n yọjú wò wọ́n nísàlẹ̀. Ọlọ́run ní ìgbà táwọn sọ fẹ́ ma bẹ̀rù ma bàánú jẹ pẹ̀lú wa. ọlọ́run ní ìbáwá náà la da ìfàyàbalẹ̀ wa àdàbò òjíṣẹ́ wa dàrú. wá ayéyádáwó bíjù ní òde lámtàrá wá. a sì fi rọ lágbára àwọn ọmọ ogun tẹ́yìn gangan kì í وجعل كلمة الذين كفروا السفلى ohun àwọn kèfèrí ilẹ̀ ló wà. wa kalimatu Allahi hiyal ohun tọ́lọ́run ló lókè. wallahu azizun hakim. ọba tá a máa ń sọ̀rọ̀ rẹ̀ yìí. azizun hakim. ọba tó tóbi ni o. ọlọ́run ní ẹ jáde lọ jagun. wọ́n sì kọ́ lá. Irú ipò tẹ rí ẹ̀ bára yín kì fáfà. Ìfáfà o. Ẹ bá ń bára yín lẹ́ni tí. Wọ́n sì kọ́ lá. Ó kú yẹ. Wọ́n sì kọ́ lá. Ẹ bá ń sì bára yín lẹ́ni tó wúwo. O lè pé kì fáfà. Ẹ bá ń bára yín lábọ̀rọ̀ ẹ jáde ẹ lọ jagun wá sí kọ́ ọ́ la ẹ bá ń bara yín ní tálákà kìfáfá ẹ bá ń jọ̀dọ̀ ẹ jáde ẹ lọ jọgún. irúbìnrin kìfáfá wọ́n sì kọ́ la. ẹ bá ń sì mara yín lárúgbó ẹ jáde lọ jagun kìfáfá. kìfáfá o. ẹ bá ń bara yín lẹ́nu tí irun kan dí lọ. wọ́n sì kọ́ la. kì í sàròjàre ẹ bá ń sì yín lẹ́nu tí nǹkan ò lọ ẹ lọ jagun. kìfáfá o ẹ bá ń bara yín lẹ́ni tí ẹ bí dìrọ̀ mọ́. wọ́n sì kọ́ la. ẹ bá ń sì bara yín ẹ bá ń bara yín lẹ́ni tí ẹ bí òdìrọ̀ mọ́. ìbí o kí bàbá wà sí kọ́ la. ẹ bá ń bara yín lẹ́ni tó jẹ́ sí wípé ó rí nǹkan gùn kò rí nǹkan gùn ẹ bá ń sì ríra yín lẹ́ni tó rí nǹkan gùn ọlọ́run ní ẹ jáde ìfáfá wà fi kọ́ọ̀là ẹ bá ń ríra yín lákin ẹ bá ń ríra yín lójó. ìfáfá wà fi kọ́ọ̀là. ó kàn kọ́ lọ́wọ́ àyè gba kẹ́nìkan kan má jáde. ilé àwọn àfẹ́ẹ̀sì fi gbà páyà yìí mọ̀sùn wọ́n ti parẹ́. wọ́n ti pa kíkéré nìkan ló kù nílùú rẹ̀. wọ́n gbà pé tọ́parẹ́ ni lẹ́sà aládùúwà fààyè wà láàlálùmọ̀rí ìdá ara jù táwọn báyìí náà ni níwájú ayàkọ́ kàlélọ́ láàdọ́rùn lọ́wọ́ mẹ́ twenty one. lẹ́sà aládùúwà fààyè hmm. wà láàlálùmọ̀rí ìdá. ọlọ́run kọsábùrú fún ẹni tó lẹ tí ò lè lo ogun tí ọba lọ kọlẹ bí. wàlá alálẹ̀ màmíkọ́. ẹ̀kan lọ́gbà tó gbogbo èèyàn ló jáde. ìbá bá wọ́n fi kọ́ lá. àtẹ̀tí olówó. Eh. àyà tí náà ti wá yìí náà gbà fún parí. lẹ́tà aláṣọ àbáyé. ẹni tó lẹ tí ò lágbára àti lo ogun ọlọ́run ọ̀lẹ́bí. Wàlá làlùmọ̀rìdọ́. Ẹni àìsàn ń ṣe tí ò lè lọ kọ̀lẹ́bi. Wàlá làlẹ́dí nàlẹ́ ayẹjidú náà yóò fi kú náà rọ̀jú. Ẹni tí ò lówó tó lè mú lọ tí ò fi lọ kọ̀lẹ́bi. Ìdá násọ̀rù nílá ìwà rọ̀túnì. Lọ́wọ́ jẹ́ pé etí ọ̀jẹ̀ wọn lọ, wọ́n jẹ́ tọ̀dọ̀ Ọlọ́run àti tòjíṣẹ́. وما ما على المحسنين من سبيل. gbogbo ẹni ọlọ́run bá ní ọ̀nà kan ṣe dáadáa ó tó yí kò tó yí ọlọ́run ní kò ní ìdí ẹ kẹsùn nàdé. wọ́lọ́ gbogbo dáadáa tó ṣe ti jẹ́ dáadáa bàbá ṣe lọ́dọ̀ ọlọ́run àti gbà á. sì gbà pé one twenty two rẹ̀ dọ́gba kan náà ni wọ́n وما كان المؤمن وما كان المؤمنون لينفروا كافة ọlọ́run ní ọ̀tọ́ kí gbogbo múmìnì kí wọ́n jáde lóògùn lẹ́ẹ̀kan náà. فلولا نفر من من كل فرقة منهم طائفة. ọlọ́run ní sápá kan nù wọn tí wọ́n bá ti jáde lójú ogun. ìyá bàbá ولينذروا قومهم إذا رجعوا. ó lè jẹ́ páwọn ni wọ́n máa ṣèkìlọ̀ báwọn èèyàn wọn gbàǹbàdé. láàlà òun yá dàrú. àgbàgbà fàáyà ń lọ pa ẹ̀ ń fèrò kìfà parẹ́. ẹ̀ ń fèrò kìfà báwú wá sí kọ́lá. ìjọ ọ̀rọ̀ wa orí sọ ni pé kì í sáyà tá a parí. kì í sáyà tá a parí. wọ́n ní gbogbo kìfà báwọ́ sì kọ́ láàrin kọ̀kọ́já ọ̀dọ́ àtàrúgbò kọ̀mẹ́ni tí ò lówó rí kò sì mẹ́ni tí kò gbádùn kọ̀mẹ́ni tó di aláìsàn mọ́yàwí bí ọ̀bá lè lu ojú ogun kọ̀ lẹ́sẹ̀. وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله. bó tiẹ̀ jẹ́ pé a rí inú àwọn tí wọ́n gbà pé ní tí wọ́n fi kéde ogun ẹ̀sìn táwọn òfin ní lọ wọ́n mọ̀ sàwọn nínú wọn ni sàyídù kúnnù mùsáyè ọwà níbi ọ̀kan nínú ojú ogun ẹ̀sìn wàkọ́dídà àlàmùsàn wàkọ́dídà àbájídà àìníyì ojú ẹ̀ka sì ti fọ́. wọ́n wá ń sọ fún un pé lọ́jọ́ kò lé mọ́ lóògùn mọ́ ìnáka àlè inú láwọn máa fa ìsàn sí ọ. Saheed wa sọ fún wa pé ẹbẹ́ yìí náà sì mọ̀ pé sàǹfàrà láwọn lè kàfí fọ̀rọ̀ àkídà. Ọlọ́ọ̀lẹ́ àtẹnitára ẹ̀fúyà àtẹnitó wù lọ jáde lọ jáde. Eh, Òun gbára àwọn kẹ́ni tí ara ẹ̀ wúwo fojú kan tó ń lò. Ṣùgbọ́n lọ́ọ̀ ní kó wọ̀ jáde. Ọwọ́ nípa yín lámúyà fún ní àlàhárìbù bí ìbá tiẹ̀ lè lọ jagun pẹ̀lú ojú kan ojú ẹyọ kan kásárátì kásárátù sàwádà hmm. bí wọn bá ka yọ ọmọ ogun tó lọ ẹyọ kan tèmi náà lè ní ọba kẹfìrí lẹrú hmm. wá àfihàn màtá bẹ́ẹ̀ bá sì rí máa gbélé lọ ẹ tàbí ẹ lè fún mi jókòó tí ó jẹ yín. wọn máa bá yín sọ wọn kà mọ. wọn kà mọ. Hmm. ẹ tàbí ọba yín sọ jẹ. وجاهدوا بأموالكم وأنفسكم àkọọ́lẹ̀ tún gbé pé wọ́n rí kan nínú àwọn aṣáájú wa ní kan nínú àwọn ogun ẹ̀sìn ibi ó ti dàgbà tó dé sàkátà ájíbà wà láàyè pé ojú kíní ẹgbẹ́ ìpẹ́jú yìí ó ti ṣíbo ojú gan ibi ó ti dàgbà dé. wọ́n wá sọ fún wípé náà láàkọ́dé àdáraká ọlọ́run ti yọ̀ǹda fẹ́yìn àgbàlagbà. bàbá ìwà ń sọ pé yábùnà àkí ilé ọmọ ọmọ ìyá mi yìí ana rọ́jò ló wà lóòótọ́ ni ìrìnà ṣùgbọ́n bàtà lè mú lílì wá ẹ bá ń gbá gbé lọ ojú kí gbé. bàbá kàdá ti mọ̀ gbé lọ́tẹ́ kálukú fi بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا على الجهاد ما بقينا أبدا ìfìwò ìfàfàwò wáfíkọ́lá. ọlọ́run mọ̀ pé abájá ọ ìdánilè ìdámọ̀lẹ̀ hamilu ni pé bí ọtí nǹkan bá ti ṣe ẹni wọ́n gbá sí àlọ́ àwọn àgbẹ̀ ìdá sámà ní Jésù gbogbo ọmọ ogun ní nǹkan ti ṣe wù. torí wọn ò ní máa bi tí wọ́n dùn sí mà. ó sì lè mẹ́ni tí wọ́n máa sọ pé afọ́jú náà gbọ́pà fún. ṣé wàá ta ó torí náà àwọn àtọ́jú náà mú sí àbúrò ọmọ òun mí rè. òun ni wọ́n gbélé lọ. ọlọ́run ní fìrù. ìfìrù kì bá bá o wá sí lọ jagun. bára yín wúwo bó fúyẹ́. wàjà ìlú fi bí amúwálìkún wa àwọn fúsìkún. ẹ jagun sójú ọ̀nà tọ́lọ́run pẹ̀lú owó yín. wà á fúsìkún fi sàbílì láàyè. anábìnrin máa ń jà hazard láti yá. ẹni tí ológun ṣùgbọ́n ra ìjà ọ̀rọ̀ ọkọ̀ fáwọn tó lọ ọkọ̀ dígà àtàwọn náà ti jágun. wàmọ́ ní kàláfà ń fíyàlì ibi xayiri ẹni tí ẹni tó lóògùn bá sọ àsọtọ́lẹ̀ dáadáa fún pẹ́tọ̀ díẹ̀ náà mo rí fáwọn o bí bá ti ń bùkátà máa bá ń dá wọn lóhùn. tó náà sì ń bá wọn tí wọn dojú ogun mójútó ara lé wọn lè tọ́ dáa ni o ìwọ àsọ̀rọ̀ ẹ̀dọ́kọ̀ ìyàwó ìyàwó ìyàwó lọ́kọ̀ kò tó tó mú dé bàbá dídà sá ó náà ti jagun. ó náà ti jagun wọn mójútó ilé tí ń bá wọn ṣe. ọlọ́run ní kìfàfà wọ́n ti sọ́ọ́lá. Ẹjagun jagun. ìfàfọ́ wà sí kọ́lá. ipò tẹ bá ríra yín ni ẹ gbàjá ẹ ni ẹ wúwo wájà ìlú. bí ẹ mú wa mu àwọn kún bí ẹ fowó yín jà ẹ yín jà ẹ fà hàn yín jà. dàlíkún sẹ́yìn لو كان عرضا قريبا وسفرا قاصدا tọ́mọ sọ pọ́pọ́ tí ọlọ́run bá ní sọ ní sùúrà tábà yìí nípa ogun tàbókì lọ́pọ̀ mẹ́. ogun tàbókì. ńgbà darí ogun tánà mi darí ogun tàbókì. ogun tàbókì ló fi lọ́tàsílẹ̀ ọ̀pọ̀ mùnáfìkì. ní a fi dá gbogbo tàbúkì náà ni wàhálà sàlásà ti là ní ìdàkúnlẹ̀ fún. àmẹ́ta tí wọn ọba wọn lógún. àmẹ́ta ni. wàhálà sàlásà ti là ní ìdàkúnlẹ̀ fún. àkànwájú ń bọ̀ báyá. àtà. ọlọ́run ọdẹ mi wá sí. ọlọ́run fi àṣírí wọn hàn án pọ̀ ọlọ́run ní láwùkánà àràdọ̀ ń kọrí ibà. láwùkánà àràdọ̀ ń kọrí ibà. tọ́ba jẹ́ pé owó kan ní bẹ́ńtòsí ibi tá a ti ní kẹ́ ẹ lọ jagun tẹ́ ẹ lọ ẹ mà náà bẹ̀. ọ̀sàfàrà ń kọ́ sí dá. tọ́ba jẹ́ pé rìn àjò kan tẹ́ ẹ ti ní nǹkan tẹ́ ẹ fẹ́ tà ẹni tẹ́ ẹ fẹ́ rà ẹni tẹ́ ẹ fẹ́ mú bẹ̀ ẹ mà lọ làtàbàrúkà. ọlọ́run ni wọ́n bọ̀ ọ̀rọ̀ wọ́n tẹ̀lé. wàlákì báwọn dàda alẹ́ yìí wọ́n ṣokọ̀. báwo ni ṣùgbọ́n báwo dájú. alẹ́ yìí wọ́n ṣokọ̀. ìrìn àjò tó mú wàhálà dání a máa jìnnà lójú wọn. torí àmàfùkù làwọn lọ́jà. èyí tí wọ́n bá lọ fi tajà tí wọ́n kéré wá bó ti wulẹ̀ òjìnà tó wọ́n múra. wàtàyà ni búdà bí láàyè. láti rí lànà kúránì. Eh. ọlọ́nìrì ànábì wọ́n ń bọ̀ tí wọ́n wà máa fúra máa fọ́ lọ́wọ́. ni búdà bí láàyè. ó tún wọn náà ní pátì ìkọ́ wọ́n wọ pé iná nígbà tó sì sílé wọn iná máa ń ní na ìlà ìlà ọbẹ̀ sagun ni ọbẹ̀ sagun. ọlọ́run ni wọ́n tẹ̀yà lèkún náà lè láàyè wọ́n máa fọlọ́run búra làwíńdà tánà lọ́ba jẹ́ pàgbára wà fún àmì ìrìn ànábì ìlà. àbájáde pẹ̀lú ẹ̀. Yòlíkúnà àbútàhún. Ọlọ́run ni wọ́n sì ń bàtàrà wọn jẹ́ pẹ̀lú rọ́. Wàlọ́hùn yá àlàbọ̀ iná òun lága ni ó. Ẹgbẹ́ gbọ́dọ̀ fi eh. bá ń Tara tara ń tọ̀ ní ni. Ó lè para àwọn ọ̀yá ní ẹgbẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ mọ̀ bí ó ṣe da ìṣàṣọ́. alọ́gbọ́n ọmọ yín ni ọ̀gbádùn wọ́n láti sọ fún ọmọ àti ẹ̀. mọ́kọ̀ máa tèmi. máa ń kẹ́kọ̀ọ́ sọ máa mi. síbẹ̀ náà ṣá ń jọ wọ́n lọ bìkan tí. yòlíkù ni àmúta hàn. wàlláhu ya'lamu innahum lakadibun. àwọn àgbà ti náà fún sàwọn kára wọn ní bàjẹ́. o lè gbádùn torí ti kúrọ̀. والله يعلم إنهم lakadhibun. ọlọ́lá àti màkúrọ́ ní ń pa ṣùgbọ́n àfàláwò wà ń kà. àfàláwò á kàlí má àdìntàlá hàn. torí pé ńgbà wá gba yọ̀ǹda tánà bí ọ̀mà òun yọ̀ǹda fún wa. ọlọ́run rọ́ ní ń pa ọlọ́run ní ṣùgbọ́n yọ̀ǹda tó fún wa tí ọ̀yọ́ fún wa. àfàláwò á ló fi fún wa ọlọ́run la àṣẹ̀dẹ̀ Lèmọ́ àmì ń tọ́lọ hún. Kí lọ yóò dá fún àti? Àtá yàtọ̀ bá yíyá ni lákàlẹ̀ bí iná gbọ́dọ̀ kú. Oyó tí yọ̀dá tó fi mò kúrọ̀ ní wọn àti olóòótọ́. Lọ́dún tó gba yọ̀dá fún ọ. Ẹnu tó ju jẹ́ òkú márùn-ún àkọ́kọ́. Hmm. منك الذين يؤمنون بالله واليوم الآخر. ọlọ́run ní gbogbo orú ìgbàyọ̀ǹda bẹ́ẹ̀ ti gbàyọ̀ǹda ẹni ọgbọ̀ ọlọ́run gbọ́ tọkàntọkàn. ìgbàyọ̀ǹda mùnáfì kì í máa ní rọ́ọ̀nù ẹ̀dàkùnrin nípàdé kan ní. mo sì kọ̀ fẹ́ jókòó tọ̀nà. o máa lọ kiri kọ́ máa bọ̀ nù ọlọ́run ó sì sílẹ̀ ẹ̀fọ́ náà ni ọlọ́ni aláya sábìrì. láyà sábìrì kàlẹ́bí iná yóò fi kún àbí láyé wà bílẹ̀ omi la. àwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ tí wọ́n gbọ́jọ́ ọ̀kẹ́rin gbọ́ tọkàtọkà wo lè wá gbàyànjá lọ́dọ̀ ọ̀wọ́ ànábì yáàyùn jáàyè. lùbí amúwárí wọn àǹfùsí hin. báwọn ò ní jagun pẹ̀lú ẹ pẹ̀lú owó àtẹ̀mí wọn. gbogbo àwọn tí wọ́n wá gbàyànjá mùdáfíkì ní á Wallahu alimun bil muttaqin. Ọlọ́lá wọn ti ń payà wọlọ́ àwa lámà. Innama yastabibuka alladhina la yu'minuna billahi. Ọlọ́lá wọn ti wá ń gbà yọ̀ǹda yẹn àwọn tí ọ̀gbọ́n lọ́hùn gbọ́ ni. Wal yawmil akhir. Wọ́n ọ̀gbọ́jọ́ ọ̀kan ìgbọ́. bá ti qulubuhum. Tọ́ka wọn ń ṣe iyèméjì. Bàwọ́. Ìgbé báwọn bá lọ, àwọn parẹ́ bọ́jú ọjà wọn. Fàhùnmù bí wà ibi yàtọ̀ ọ̀dẹ̀rù. Ọlọ́run nínú oyè méjì wọn náà ni wọ́n ti ń parí dàrídà. Oyè méjì wọn náà ti ń parí dàrídà wọn ọ̀ma tí wọ́n ṣe. Àwọn ọ̀gbàgbọ́ ni. Ọlọ́run wà lọ́wọ́ àná. Ọlọ́run ní bí bá fẹ́ lọ ni, wọ́n fẹ́ lọ ni tẹ̀gbọ́n tásùrí tásìrí àlùkùrá. wàlá àwọn àdùlùkù. ọlọ́run ní bí a bá fẹ́ lọ nílà àdúrà ọ̀tẹ̀tà. wọ́n lè tí wọ́n fi pèsè tí wọ́n mú lọ. wàlá kí kárí àlọ́hùn fi àtàhùn. ọlọ́run lọ́lọ́run gan èmi ni mo kórìíra kí n jẹ́ ìdí fún dáadáa. bàbá bàtà hùn. àwa rìn sí wọn mọ́lẹ̀. wàkílẹ̀ kúndùn máa ń kọ ìdí ni wọ́n jókòó ẹjọ́ ẹ̀yẹn náà jókòó lé pẹ̀lú àwọn tó jókòó. àkọ́ ìdí náà ni bí àwọn tó tún dùn ojú òsì dùn ọwọ́ ara rùjàre wọn náà lọ darapọ̀ máwọn afọ́jú ìjókòó jìà darapọ̀ máwọn obìnrin ìtàrí wọn mọ lóògùn wọn darapọ̀ máwọn ọmọdé wàkẹ́rù àlùkò làwọn arájú fi kùn. làwọn arájú fi kùn ọlọ́run lẹ́yìn mùmí ni ẹ má banújẹ́ tiẹ́ lóye sára yìí. Tí a bá jáde pẹ̀lú yìí máa bà dúkú, kó lè léyìn kùn kankan, kó lè léyìn kùn kankan ìyàrá ìbàjẹ́ lọ. Bẹ́ẹ̀ àtòfófó wọ́n lọ máa sòfófó tẹ́ǹtì báwọn kẹfìrí ni. Wàlá wàlá àwọn ọ̀gbọ̀n kìlá làkún. Yàbùkú nàkúmù fìtínátà. Bàlá ọ̀dọ̀ wù ìlàlà fún. Ọlọ́run níṣẹ́ tí wọ́n máa ṣe ni pé yàbùkú nà yàdàwù nà ìlàlà àwọn ọ̀dàwù ìlàlà fún. Wọ́n máa sáré kí wọ́n tàbàjẹ́ sáàrin yín. Yàbùkú nàkúmù fìtínátà. Wọ́n sì máa wọ́nà àti fìtínà yín wàbí kùn sàmáhùn làwọn. ọlọ́run ló ṣeéṣe fún wọn alábòsí ọ̀dà wọn mọ̀. Làkọ́dí bí tàgọ́. Làkọ́dí bí tàgọ́ wùlì fìtínà tàbí kọ́bẹ̀lì. Kéèsè ń nìkan ni ọlọ́run wọ́n ti ń wá fìtínà ṣáájú. Wàkọ́ lákàlù mú wà. Wọ́n ti wá fìtínà ṣáájú àwọn méjìlá ni nínú àwọn mùnáfìkì mùnáfìkì méjìlá àwọn ní ọlọ́ọ̀dúró ní sàníyàtìlẹ̀ wàdà. lójú ọ̀nà tánábì gbàdé lèyàpùtà kú bí nàbí yìí ọ̀fẹ́ fànábì ṣàwẹ̀wò. ọlọ́run ní wakọ́lá bu lákàlẹ̀ òun. wàkàlàbù lákàlà òmùúrọ̀. ọlọ́run ní gbogbo ọ̀ràn ni wọ́n máa ń yípo padà. àtà já aláhàkù. gbọ́dọ̀ ju ọ̀rọ̀ àwọn ọlọ́run sí lé ọ̀rọ̀ àwọn ọlọ́run sí hàn. wàhùn kàmìrò. lọ́rọ̀ wọn kò kàmìrò náà wọ́n sì kórìíra kọ́lọ̀ ọlọ́run mú ومنهم من يقول ذلي ولا تفتني ọlọ́run ní bẹ nínú wọn máa yàkúlò sánlé yọ̀dá fún mi rí ànábì. wàlá tàftínní. bábí ti sákàtú. ọlọ́run ní èjẹ́ èjò èjò ojú sinmi. ẹni وإن جهنم ọlọ́run nítorí náà jahannama àti kúrọ́kiri káàkiri àwọn kìnìún yóò. sánà tún tàṣùbùhùn àkìrámàkúmọ́lọ̀. Hmm. ọlọ́run ní gbogbo ògbà tí dáadáa bá ṣẹlẹ̀ síbi ànábì. tàṣùbùhùn. ọ̀tá níyà gbogbo ògbà dáadáa bá ṣẹlẹ̀ sí ọ̀tá ṣùgbọ́n kì dùn mọ́ wọn nú. wàá tún síbùkà. torí nínú sí dáadé ọlọ́run níta sùúrù yóò máa bà wọ́n ló jẹ́ inú. wà á mùsíbù ka mùsíbà tó. ṣùgbọ́n tí mùsíbà kan bá ti ọ́. yàkúlù kọ́dí àkádínà àmọ́ràná. àmúràná. wàhálà ọ̀rọ̀ tí àwa ti kọ́ ọ̀rọ̀ tí a lọ́dọ̀ àwọn tẹ́lẹ̀. àwọn náà lè ní wọn máa tọ́ sí. wọ́n yẹ tà wá là ó wà ó ń farẹ́ o. lọ́dún ẹjẹ dúró báyìí èyí tá a gbọ́ lọ́dún yìí ọ̀sẹ̀ lágbọ̀mọ fún wa. ìjà sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé adáwúrú ni ká lè rí bẹ́ẹ̀ padà ní ọdún tí ń bọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run ó gbà lẹ́sìn fún wa. ọlọ́run ní sọ fún wa pé láàrin òsì ìgbà náà. Kúlá yóò ti bàná ìlànà kátàbà lọ́wọ́ lánàá. Gbogbo tó bá ti á ọlọ́run ti kọ́ lẹ́wọ̀n. Wúwà Màúlánà. Ọlọ́run tó ń ṣe gbogbo nǹkan làwa gbẹ́kẹ̀lé olùgbòmílé wa. Wàhálà lọ ìkàlẹ̀ àtàwà kàlẹ̀ lọ́mọ mi nù. Wúwà Màúlánà. Wàhálà lọ ìkàlẹ̀ àtàwà kàlẹ̀ lọ́mọ mi nù. Alhamdulilayi. Rabbil alamin. Allah. وينفعني بموعظتي وقولي وينفع كل مستمع وراوي وينفع كل مستمع وراوي